ní tààràtàrà báyìí ẹ jẹ́ ká darapọ̀ mọ́ large Ọlájídé Bello lórí ètò alfik fìdín. هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين àǹkẹ́yìn olùgbọ́wọ́ wọn ìgbà ìjọ kojúmọ́ abáríkà jùmọ̀ aláàjẹká ṣe ó pẹ́ ẹ káàbọ̀ sórí ọ̀tún ètò tí a kò ní àlè fíkè òfin díìnì ọ̀làdùnní bèrè ló kọ̀ mí mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ̀ sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà kí allah kó jẹ́ ká rí yín pẹ̀lú bí dáadáa látàrí ẹ̀sìn islam inshallah ìbéèrè tí wọn kọ́ máa fi ṣíde òun náà lèyí tó wá láti ọ̀dọ̀ oníbèrè wọn ní tí èèyàn bá jẹ́ oníṣọ́ọ̀bù tàjà tó ń ta ọjà tó wá gba àwọn òṣìṣẹ́ níwọ̀nba síbẹ̀ tó sì tún gba alákòóso tá a mọ̀ sí mánéjà síbẹ̀ ṣùgbọ́n tí ọjà wa ń dín wọ́n ní ṣé àwọn lẹ́tọ̀ọ́ láti káwọ́rọ́ nídìí sísan owó oṣù àwọn òṣìṣẹ́ náà àti mánéjà ọ̀hún àbí ó yẹ káwọn máa san owó fún wọn náà ní tó ń ti bí ọjà ṣe ń dín tó ń kálukú wọn sì ń sọ pé àwọn mọ̀ sí bí ọjà ṣe ń dín eléyìí ó jẹ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ṣé èèyàn lè ṣe bẹ́ẹ̀ pààrọ̀ orúkọ tí bàbá rẹ̀ bá sọ ọ́ kọ́ wa máa jẹ́ orúkọ míì tó wù ú nínú ẹ̀sìn islam tó sì jẹ́ pé orúkọ tí àbá sọ kò jẹ́ pé bóyá kò da ọ́ da ṣùgbọ́n ọkàn wù tó wù kó tó jẹ́ pé ó tún wá ìní ìtọ́ jẹ́ pé ó wù fi ọkàn títí ẹ̀ ẹ̀jẹ̀ ń darú bá wọn. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. asalaamu alaykum. ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ẹni tó nílé ìtajà tó gba àwọn òṣìṣẹ́ síbẹ̀ àti ẹni tí wọ́n máa mójútó wọn tó wá jẹ́ pé àdínkù ń bá iye ọjà tí wọ́n ní láì jẹ́ pé a mọ bí ọjà ti ṣe ń dínkù wọ́n ní sáwọn lè ti torí eléyìí máa sanwó oṣù fáwọn òṣìṣẹ́ mọ́ rárá kìí ṣàìsanwó oṣù lọ́kàn a ní láti wádìí fínífíní. nítorí pé islam kò kọ́ wa ká gọ̀ kò sì fààyè sílẹ̀ pípé ká gba ìrẹ́jẹ tí ò nítumọ̀ nítorí pé à ń jẹ́wọ́ olówó lọ́nà ìtọ́ haram ni ọlọ́ni kolo ta'kulu amwalakum bainakum bil batil ẹ gbọ́dọ̀ máa jẹ dúkìá yín láàrin ara yín lọ́nà àbàjẹ́ ẹ ṣèwádìí ẹni tí yóò sì jẹ́ ẹni tí ó ṣèwádìí kò ní jọ́kan nínú àwọn ẹni tí àwọn ẹni tá a lè fọkàn tán tí ò ní gbàbọ̀dì àwọn lẹ́pẹ̀ kún ṣèwádìí wọ́n yẹ oníkálukú wò wọ́n yẹ di kálukú àtọ̀gá àtọmọṣẹ́ nínú àwọn tẹ́ gbà síṣẹ́ ọ̀ hmm. mọ ibi tí nǹkan ti ń ṣẹlẹ̀ tòǹgbà tá a bá wà mọ ibi tí nǹkan ti ń ṣẹlẹ̀ ẹni tó bá jẹ́ ejò tó lọ́wọ́ nù kó forí ara rẹ̀ kó fi ru ẹrù ọ̀ràn tó dá iye tá a bá ti mọ̀ pó ti jí kó nínú ilé iṣẹ́ nǹkan san padà ó sì ṣeé ṣe kó jẹ́ pé ìgbésẹ̀ àti ìjàmbá ilé iṣẹ́ yín ìgbésẹ̀ tí gbogbo wọn jọ lẹ̀dí àpò pọ̀ jọ ṣe ni sọ á jẹ́ pé gbogbo wọn náà pátá ni wọ́n su dúkìá yín san padà fún yín torí de eléyìí kò sí tó burú nínú kẹ́ ẹ dá iṣẹ́ tó ń lé iṣẹ́ yẹn fúngbà díẹ̀ àti àsanwóṣù àti àsanwóṣù káwọn ẹni tí ẹ̀jẹ̀ lówó kún fọwọ́ wọnú díẹ̀ títí tí èsì àbájáde ìwádìí tí ó fi jáde tẹ̀lé ìjẹ́bù ti ṣe jẹ́ńbẹ̀ ẹ sì wádìí fínífíní ni láti mọ ẹni tí bá ń jiyín lẹ́rù kù. Hmm. eléyìí yóò mú ní pàkíyèsí lọ síbi pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wa wọn níbẹ̀rù ọlọ́run. àwa náà la máa pariwo la máa pé wọn dálé iṣẹ́ lẹ̀ so ìlú wa àríkànṣe kan nǹkan fẹsẹ̀ gbolẹ̀ ká ni so tẹ́nìkan bá ti wá dá ilé iṣẹ́ lẹ̀ ọwọ́ ajá yìí pé gbogbo ẹni tó bá gbà pé àwọn onílẹ̀mí kó ṣe àṣejèrè kó ṣe àṣemí lọ síwájú a máa wọ́nà láti jẹ́ kí iléeṣẹ́ yẹn kò ṣubú ni a máa wá dá lásà àwọn àṣàkáṣà àwọn òwe-kòwe pé ọ̀rẹ́sẹ̀ wèrè òbùṣogun. sọ̀rọ̀ lẹ́yìn túmọ̀ sí wípé àwọn àníyàn tí ò dáhùn òun náà ní kó bá lọ láwùjọ wa hmm. sọ̀rọ̀ ẹ̀ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ tó lówó ọ̀gá ti wá dálẹ̀ wọn ò ní dálẹ̀ ìlú òdì ni wọ́n lọ dálẹ̀ sí àwa náà láwọn àmọ́ wa di gàrí ẹ̀sìn tá a mọ̀ sí wàhálà kápá fẹ́ lọ rajà yẹn nílùú òkèèrè nílùú dálẹ̀ nǹkankan ẹ̀yìn bí ilẹ̀ wa ni ọba wa dá sí tílẹ̀ sí pọ̀ tó bó ṣe pọ̀ tó ilẹ̀ pọ̀ àmì èèyàn ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀dà èèyàn ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀dà alákòóbá tí ìsálámà lọ pọ̀ fẹ́ pé àwọn ò ní fẹ́ kí lọ síwájú kí ni ẹ̀ṣẹ̀ tẹ́ni tó dálé iṣẹ́ lẹ̀ tí wọ́n ń ronjẹ jẹ́ ń bẹ̀ kí lẹ́sẹ̀ tọ́sẹ̀. ṣebí dáadáa ló wá ṣe fún wọn ní ìsinyìí báyìí wọ́n mọ̀ á wọ́nà láti ba tiẹ̀ jẹ́ ọmọ wọ́nà láti jẹ́ kí iléeṣẹ́ rẹ̀ kó di nǹkan tó ṣe pé yóò dìkà a'udhu billahi minash shaitani rajim ẹ jábẹ̀rù ọlọ́run jábẹ̀rù ọlọ́run bí èèyàn bá sì ṣe ń ṣe nǹkan ní nǹkan ṣé bọ́ọ̀ náà ń sáré kó lówó ni tọ́tí mm. wọn náà bá dá tiẹ̀ lẹ̀ èèyàn náà ni wọn náà gbà bẹ ọ mm. dájú pé ìgbà tó fi wọn kà náà wọn fi san fún mm. kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ẹ jẹ́ ká tún wa wá sí kọ́lọ̀ ẹlẹ́dàá kó ṣàánú wa. wọ́n ní bàbá wa ti sọ wá lórúkọ ó kọ Islam òṣìṣẹ́ tó burú tó bá dì í mbẹ̀ ṣùgbọ́n nígbà tó máa dàgbà tán òun àwọn òpó kan kò yẹ òun kò fìtì òun òun fẹ́ pààrọ̀ rẹ̀ òun fẹ́ pààrọ̀ kọ tí bàbá òun fọ̀ wọ́n hmm. lọ sí apààrọ̀ kọ tí bàbá rẹ̀ fọ̀ nígbà tí a rí i pé kọ tí bàbá rẹ̀ fọ̀ ìtumọ̀ rẹ̀ dà èyí ṣe ó kọ tí wọ́n ṣàṣìṣe ń hmm. ẹ rí àwọn ọkọ mi wà tó ṣàṣìṣe ń bẹ̀ abdulkini kan ńlọ yẹ kọ́ máa jẹ́ hmm. bíi abdulkabir. نعم عبد الكبير تريكور كولوني الكبير سو واني محمد الكبير يوني جا محمد الكبير سو يرو الين او تنسي دا كاكا ما محمد الكبير وا ما عبد الكبير اه بي اول اول محمد اول وسي محمد اول عبد الاول Hmm. torí pé ọlọ́run ọba ẹlẹ́dàá ní jẹ́ al-awwal ọba hmm. àkọ́kọ́ tí nǹkan kan síwájú ẹ̀. so wáyé tó bá kéré eléyìí làṣìṣe tí bàbá rẹ̀ bá ti ṣe nu ọkọ̀ àtúnṣe náà ní kí ṣe pa àpàrọ̀ rẹ̀. Hmm. kàkà kan máa jẹ́ muhammadu al-awwal sọ pé abdul awwal kàkà kan máa pè ọ́ ní abdul kabir a máa pè ní kàkà kan máa pè ọ́ muhammadu kabir a máa pè ní abdul kabir àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so ṣùgbọ́n bàbá rẹ̀ ní ìsìn wọn ti sọ ní abdul fattah wọ́n wá rí i pé abdul fattah ò wọ̀ èwo lọ fẹ́ máa jẹ́ náà rí lọ́wọ́ <laughs> pé Abdulwasi ló ń fẹ́ máa jẹ́ ó tó bẹ́ẹ̀ hmm. Hmm. ó tó bẹ́ẹ̀ ó kọ tí bàbá rẹ ti fọ́n náà lọ́ọ́ máa jẹ́ hmm. o ò gbọ́dọ̀ parọ́ rẹ̀ ìgbà tí wọ́n bá tó dára rẹ bí lo tó lè dára rẹ sọ ló kọ àti màkú kò sẹ́ni tó tó dára rẹ bí sọmọ yẹn pé bàbá rẹ ló bí ọ ó kọ tí bàbá rẹ sì fún ọ dà ẹ̀tọ́ kan sì fún òfin Ọlọ́run láti yí padà. jazakumullahu khairan ya sheikh zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight fáwọn tí à ń bẹ lágbègbè àti jákèjádò ilẹ̀ nàìjíríà fáwọn tó ń bẹ láwọn ilẹ̀ òkèèrè gbogbo yíká ilẹ̀ àgbáńlá ayé plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six hello. Wàhálẹ́gùn sálàmù rahmatullahi bọ̀rọ̀kọ̀ tí ó kọ́ yìí bí i. Ọmọ balùkùn ọlọ́kọ̀ rẹ̀ tó tẹ̀lé lè mọ́. Ìbéèrè yìí. Ọlọ́run bá tán lẹ́kọ̀ọ́ lórí. Ìbéèrè mi ni pé tí a fi ń fojú sọ́nà kọ́lọ́run ti rọrùn pé yí ọ ń bọ̀. Tí èèyàn bá bùkátà láti ra ẹran, ẹran tí èèyàn wá rí lápẹẹrẹ kò jẹ́ bí ọgọ́rùn-ún Pé àtùpà mẹ́wàá tí èèyàn lágbára láti rà ju adé bí títà ọmọ náírà lọ kí èèyàn méjì dìjọra ra ẹran ẹyọ kan láti tẹ̀lé àmọ́ ìfọ̀n tó lọ. aleykum salaam tó lọ́wọ́ kẹtù. àǹfààní ò sí o fẹ́yìn hmm. méjì láti jọ dáwó pọ̀ rà gbóléyà hmm. ṣùgbọ́n àǹfààní ń bẹ fẹ́yìn kan títí dórí méje wọ́n jọ dáwó ra màálùú fi paléyà hmm. ìsìláàmù gbà pé èèyàn méje wọ́n lè jọ dáwó pa màálùú láti fi paléyà bẹ́ẹ̀ méje wọ́n tún lè jọ dáwó pa ràkúnmí fi paléyà. ṣùgbọ́n àgbò èèyàn kan náà ni ọ̀dà ara gbo bí agbára rẹ ọba ati ragbo nitosi nítòsí ibi tó wà pẹ̀lú ààbò owó tó ní o lè tún rìn níbi tí àgbò ti lè dínwó inṣàlá ọ padà agbára rẹ ọkà lè jẹba. ti lára. aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yìí ni ẹ ti ń pè o. màmá rí jimoh ní sọ̀rọ̀ láti abẹ́òkúta. ìbéèrè yín. àwọn ìbéèrè tí o fẹ́ béèrè lọ́wọ́ dọ̀kú òun náà ni pé àkọ́kọ́ tí èèyàn bá ṣe ìgbọ̀nsẹ̀ hmm. látòjúwe bóyá bí èèyàn tọ̀ látòjúwe èèyàn wá mú àkísà léwọ́ èèyàn fi ìgbàdéyàn lómi èèyàn fi àkísà léwọ́ yẹn láti fi ìwọ̀n abẹ́ bẹ́ẹ̀ ni èèyàn fi máa bẹ́ pé lásìkò yẹn gbọ̀dà tí èèyàn wá fẹ́ ṣe sọ́lá èèyàn lóru èèyàn wá mú àkísà léwọ́ yẹn èèyàn wá fi sí ara àpò aṣọ téèyàn wọ̀ ṣùgbọ́n kí èèyàn bá ṣe sọ láti ní situation bẹ̀rẹ̀ sí èèyàn ṣé kò ní gbìyànjú ṣe sọ láti pẹ̀lú ẹ̀gbẹ́ lára. now ẹlẹ́kejì òun náà ni pé èèyàn ṣe sọ láti bí a ti sọ láti làásù tó èèyàn wá ké pátí àti tà nígbà tí èèyàn ké pátí àti tà ní first track èèyàn wá wọ́n ti ń pèyà ó yẹ kí èèyàn kékeré sí lóhùn èèyàn wá ká sórí àbẹ̀yẹ kí èèyàn kà lẹ́yìn èèyàn kà sí inú ìgbà tí èèyàn wá sálámọ̀ èèyàn wò pé ẹ kéèyàn ti bàbí lápèjúwe èèyàn hmm. wa rántí láti ṣe bàbí ẹlẹ́yìn ìyẹn kàlàmùdà tí wàá fẹ́ ṣe sọ̀dátù mọ́gìrì èèyàn wa rántí ń pé ah màá ṣe nǹkan báyìí nígbà tí mo ṣe sọ̀dátù làásì ń pé irú títí sọ̀rọ̀ ẹ̀ kí lèèyàn lè ṣe sọ̀rọ̀ láti yọ̀ náà láti àbí báwo èèyàn ṣe lè tán ìtọ́ran yẹn padà. alhamdulilayi òfin ọlọ́run ọba kò fààyè sílẹ̀ fún wa láti sin lọ́run lẹ́ni tó gbé ẹ̀gbin sára hmm. irú ekisa àléwọ́ tẹ́ fi nu ìtọ̀ tẹ́ tọ̀ nígbà tẹ́ ẹ̀rọ mi tẹ́ fi lè tábà so àbí kó tiẹ̀ jẹ́ pé ìkísà léwọ̀ náà tọ́ mọ́ dáadáa hmm. òun náà lè fi ṣe gbogbo mọ́ra nítorí pé Islam gbà ìpẹ́ nu kẹ́ tábà àbí kẹ́ sì fi òkúta àbí nǹkan míì tó dàbí rẹ̀ nínú nínú ẹ̀gbin kẹ́ fi nu ara yín sọgbọn àtẹtí wàá fi nura yín ẹ wàá fi sápò yín tẹ bá ti sọ láti pẹ̀lú irú èkísà bẹ́ẹ̀ lápò ẹ tún sọ láti yẹn sí nítorí pé ẹ ti ṣe sọ̀láàtì lẹ́ni tó gbé ẹ̀gbin sára ilé hmm. ìjọba. ẹ̀gbin tẹ wá gbé sára yẹn ẹ̀gbin tó ṣe pé àǹfààní ń bẹ fún yín láti gbé jìnnà sára yẹn hmm. ìdènà tó fi jọ pé sọ̀láàtì yẹn bàjẹ́ hmm. yàtọ̀ sẹ́ni tí máa ń sàárẹ̀ tó ṣe pé ń bẹ lọ́spítù kò lè dá tọ̀ kò sì lè dá ṣègbọ̀nsẹ̀ wọ́n kàn de àpò kan máa lẹ́gbẹ̀ẹ́ ni pẹ̀lú àwọn rọ́bà tí wọ́n mọ̀ fa ìtọ̀fàgbẹ́ jáde hmm. wá sínú àpò a ti mọ̀ yín pé rọ́bà yẹn ń bẹ lára rẹ̀ àpò tí ìtọ̀ àtìgbẹ́ rẹ̀ ti sì ń kán sí òun náà ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ hmm. so a lè yà á pẹ̀lú àpò yàn lásìkò tó sì wà bẹ́ẹ̀ hmm. lásìkò sọ láti bá tó a sì mára fúnru aláàárẹ̀ bẹ́ẹ̀ a kàn nu ojú wo tí wọ́n lu fún tó àtìgbẹ́ tí ń bá wọnú àpò tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ á nù lọ́nà tí ò ní sítọ̀ lójú ẹgbẹ̀ẹ̀gbẹ́ ihò yẹn lásìkò yẹn á sì sàlọ̀ àláfálà rẹ̀ yóò mọ̀ wá sí sọ̀láàtì tó ń ti rọ́bà tí ń fa ìgbẹ́ àtìtọ̀ jáde lára rẹ̀ lọ sínú àpò tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ hmm. torí pé òfin ọlọ́run ní fattaqullaha mastata'tum ẹ páyọ ọlọ́run lóde wọn bẹ́ẹ̀ ṣe lágbára mọ́ ṣùgbọ́n ìkísà tó nítọ̀ nínú tẹ̀yìn gbé sára wọn ńṣe ló wà lára yín lọ́nà tó ṣe pọ́rọ̀ yín lọ́rùn láti mú kó ṣùgbọ́n ẹ̀ mú kó èyí tẹ́yìn fi kún sọ̀láàtì tí ń ṣe ni. ọlọ́run ṣe sọ̀láàtì làásùr àwọn ti wá ké suratul Fatiha lákèjákè so káwọn tó wá rántí lórí ti súrà tí ó tẹ̀lé Fatiha làwọn tó wá rẹun àwọn sílẹ̀ gbàdáwọn á sálámà àwọn mọ̀ pé káwọn ṣe ìforíkanlẹ̀ ti gbàgbé lẹ́yìn sí sálámà ṣùgbọ́n àwọn tún gbàgbé so àwọn ọ̀ràn tí a fi ń bó làwọn ti ṣe ṣe inṣàlá ọkẹ forí kanlẹ̀ lásìkò magreb yẹn fún ìgbàgbé fati àtẹkéjáke yẹn ló fi ní lọ́kànbalẹ̀ eléyìí ìjẹbù sì jẹ torí pé forí kanlẹ̀ ìgbàgbé tó wá lẹ́yìn tí máa wá lẹ́yìn gbàtà bá sálámà kò sígbà tá a rántí ohun tá a lè ṣe yàtọ̀ séyìí tí máa wá ká tó sálámà tóun bá ti lè pẹ́ síbi tẹ́ ti ṣe sọ láti yẹn sọ láti ń bàjẹ́ ẹ̀ tuntun sí ni. ẹ hmm. lọ́wọ́ hello. salaamu aleykum. aleykum salaam wa rahmatulah ó kọ́ ibi ẹ ti ń pè o. asalaamu aleykum wa rahmatulah barakatu. wa aleykum salaam wa rahmatulah barakatu orúkọ ibi ẹ ti ń pè. àdìpọ̀ ní ìlà tó tó tó. láti Sókótó ìbéèrè yìí. ǹjẹ́ ìgbàláyé wà fún àwọn ìṣẹ̀ríà láti lo rìwáyà ọ̀tọ̀ọ̀tọ̀ lórí ràràtà lórí ìrìn rẹ̀ kan? nínú àlùkùránì kan kì í. nínú àlùkùránì àbí rìwáyà alukur'an kí ni ká rìwáyà kan ní rákà kan. alhamdulilayi akọ́ ni pé àyọ̀ gbà wá lórí rákà ẹyọ kan kọ́ máa lo rìwáyà ọ̀tọ̀ọ̀tọ̀ nínú sọ̀láàtì ẹyọ kan pẹ́ẹ́ kí rìwáyà tó lò ní rákà alákọ̀ọ́kọ́ yàtọ̀ sí ètò lò ní rákà kejì bí kò lo hafs ní rákà alákọ̀ọ́kọ́ kò lo warsh ní rákà ẹlẹ́ẹ̀kejì kọ́mbọ̀l ní rákà ẹlẹ́ẹ̀kẹta. lórí kíni mọ́nà hmm. tí èsì kò ń ẹ̀sìn là ń ṣe hmm. rìwáyà tó fi bẹ̀rẹ̀ yẹn ní alukurani tó máa ń ké náà ló fi parí yẹn. ó wá dọ̀ akábẹ́rù ọlọ́ọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyẹn ọmọ tiwa tuntun hmm. ìgbà tó yẹ pé ìmọ̀ yìí ṣe fọ́tàn ká náà lọ títí àwọn tí wọ́n bá mọ àwọn kí wọ́n fi ìbẹ̀rù ọlọ́run kí wọ́n fi kún ọ̀rọ̀ wọn kọ́ má jẹ́ pé kárí mi àṣẹ hàn òun náà ní tì wọ́n tí ó fi di pé mo fẹ́ kékeré kan mo fẹ́ ka rìwáyà kan so ẹ mọ̀ pé àwọn rìwáyà wà sòótọ́ kà ẹ bá àwọn èèyàn tí àwọn wà láwùjọ tí àwọn ọ̀gbọ́rú ẹ̀rí hmm. ẹlòmíì ló bá ti kà á tó sì tò lẹ́yìn rẹ̀ wọ́gẹ́ bíi lè máàmù sọ ọ̀pọ̀lọpọ̀ ọjà sọ láti wọn ni pé ìkàkùkà ni bàbá ìmáàmù yìí ń kà àwọn ni rọ́yìrì mọ́gòbówó bíi àlẹ́yìí hóm àlẹ́yìí hóm àlẹ́yìí hóm báwo sòkèrè àkànṣe nu wọn wọn mà ṣẹbi rẹ kọ nítorí pé ìta ń pè ní àlẹ́yìí hím gan àṣẹṣẹ mú lórí mu lọ́rùn hmm. kó fi dá àmọ̀pọ̀ wà hmm. nítorí mangalubi làwọn ń sọ <laughs> wọn ò ní sọ pé mọ́gòbówó bíi mangalu ẹni tó wà nípò mangalu bíi tá à ń fà lórí tá à ń fà lẹ́sẹ̀ hmm. tí ò tí ì yé wọ́n tún wá lọ ka àlẹ́ yìí hóm hmm. ẹ̀rú ń bà wá kọ́ mọ́ pé bàbá kárí mi nìwọ náà hmm. bàbá aláṣẹ hàn tí kó bá àwọn jàmáà wà lẹ́yìn rẹ̀ so tọ́yẹ pẹ́lú mi gan tó bá ń tira láti já sọ láti lẹ́yìn rẹ̀ yọkàn máa retí kọ́ sálámà kó wọn tuntun sọ láti ṣe ni ẹ̀ tó rọrùn ti sìyàn tó sẹ́yìn rẹ̀ so gbogbo orí ẹlẹ́yìn náà kì í ṣe bí nìkan ló ti lè ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ rí àwọn ibi tí wọ́n ti ń kọ́ mà gidi gan mm. ẹ̀wọ̀n ìlú kan ní Saudi ya, so olùmọ̀lá kan wá láti orílẹ̀-èdè bòmí mm. so wọ́n á pe olùmọ̀ yẹn lọ sí ìlú yẹn nínú Saudi wọ́n á ní ẹ̀yin ní kẹ́ síwájú sọ̀láàtì fún wa. tó hmm. wọ́n ń ka sọ̀láàtì pẹ̀lú kẹrọ Warsh hmm. Warsh tó tún súnmọ́ hafsu wọn àbá hmm. ni bàbá yẹn ń kà gbogbo jama tó àánú mọ́ṣáláṣí wọ́n tún sọ̀láàtì wọn. subhanallah. bẹ́ẹ̀ yóò ká kẹrọ àkínà ń kà ṣé alukurani wọ́n sì ń ké. Ah, la ilaha illallah. níbi tí màá wà gan. láti wá pé ń bì í tọ́ pé àforí àfọ tí ọ̀rọ̀ ẹ̀rù ń bà wá. Hmm. kó má lọ jẹ́ pé kárí mi náà fẹ́ wọ̀ torí pé ó jọ̀wọ́ náà lójú ńgbà tí wọ́n tó ọ̀rẹ́ ni kọ́ hmm. ọ̀rẹ́ ni kọ́ ó ti máa kẹ̀rá báyìí ó ti máa kẹ̀rá báyìí jẹun pé gbogbo nǹkan bíi pé kárí mi kárí mi kórí ọmọ balẹ̀ lọ́rùn hmm. ó máa ń bẹ fẹ́ni tí ara rẹ̀ ọba balẹ̀ wọ́n á fẹ́ máa fi gbogbo nǹkan tó ń fi sẹ̀sìn fi kárí mi ṣẹjá bẹ̀rù ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa kẹ̀rá kan tọ́ba ti fi bẹ̀rẹ̀ sọ láti náà ló fi parí ẹ̀ rìwáyà ẹ̀yọ̀ kan náà ló lò títí tó fi parí eléyìí jẹ́ bó ṣe jazakumullahu khairan. hello. aleykum salaam wa rahmatulah ọkọ yín ọdún gbòò. ìbéèrè mi ni pé tíyàn bá bí ọmọ. ó kọ yín ó kọ yín. lọ́sọ̀ọ́sọ̀ tí màá yẹn lọ́mọ yẹn padà. ó kọ yín o. kò jẹ́ sẹ́yìn máa fọ́mọ yẹn lórúkọ. ó kọ àti kó bá tẹ̀ wá sí ọmọ yẹn. hello ó kọ yín o. hello sọ́ọ́lì ibùdó abdulgani láti ṣáké. ìbéèrè yín. máa mú pátí àké. ìbéèrè mi ni pé ní ọ̀dọ̀ wa ń bí àwọn kan wà tó ń ṣe tó láwọn ṣe ṣẹ̀ríà tẹ́kù tó wọ́n fẹ́ kí tó wọ́n àkóso láti bá bí tó bá tó wọ́n àwọn kọjú sí kí bí àràbọ̀ kọjú sí káwọn fẹ́ ṣe àlùwàlá then tó wọ́n lè fi ṣàwàlá yẹn tó wọ́n bọ̀ báyìí wọ́n sọ̀rọ̀ mọ́ tó fi ṣe sọ̀rọ̀ láti tán afẹ́ bí pé ṣé ilé ìwà nù sẹ̀rí àdúgbò rí bẹ́ẹ̀. alhamdulilayi ipe àwọn nǹkan wà tí wọ́n sọ pé tábà sálùwàlá gbọ́dọ̀ kọjú sálù kébìlà tábà ti ṣe àlùwàlá tán àgbọ́dọ̀ bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ tá a fi ṣe sọ̀láàtì adájú pé àwọn ẹni tí ètò hmm. ìṣẹ̀ríà ni wọ́n ń ṣe o òdo òdo ni wọ́n ń ṣe sẹ́mi pé ara ń tà sọ lẹ́ẹ̀kan náà nǹkan àwùjọ wa ní ìsìn ìmọ̀ ẹ̀yin náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti pera ẹ̀yàn ní sọ́ọ̀lì ibùdó àbùgẹ́ni hmm. àlè ìmáàmù àbí bẹ́ẹ̀ kọ́ ìmáàmù ọmọ fatia kí ọmọ fatia kí sọ̀rọ̀ <laughs> ẹ̀yin náà gbìyànjú ẹ bá gbìyànjú sakínbẹ̀ àtàwọn ọmọ ìyá wa hmm. láti máa ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn hmm. nítorí pé irú àwọn ilé olódo là á máa pè wọn nu ṣẹ̀ríà kì í ṣẹni tó mọ̀ ń pa ṣẹ̀ríà ṣẹ̀ríà bá o hmm. ṣẹ̀ríà ò lọ sọ pé tọ́wọ́ àṣàlù àlọ́ kọjú sálùkìbìlà ọ̀fẹ́ ti sọ láti ọgbọ́n tó lọ́wọ́ فول وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطرة وإن الذين أوتوا الكتاب لا يعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون ولو إلي في هوا كتابة الصلاة لي قدس القبلة الولاة إليه كسي بتو قدسي توتسي توسي أو تبري صلاة نعم تنتري أوري لين وسيقبري Hmm. so ẹni tí wàá sọ pé ṣẹ̀rí à sọ pé táàbà sálọ àlàkà kọjú sálọ kébìlà ọ̀dájú pé kò gbàgbọ́ yẹn tí wọ́n ń pè ń ṣẹ̀rí à. Hmm. bákan náà ẹni tó sọ pé tábà ti sálọ àlàtà àtúngbọ̀dọ̀ bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ mọ́tà fi lọ́ọ́ ṣe sọ láti ń bọ́ ń bẹ̀. Hmm. so ṣẹ̀rí à ò sọ báyìí ṣẹ̀rí à ò sọ báyìí torí de eléyìí gbogbo nǹkan tó lọ́wọ́ bẹ wa tí a gbọ́dọ̀ dìrù ra wa bíi táwọn máa ìyá ẹ lọ́hùn. hello. hello wa aleykum salaam wa rahmatulah ó kọ yín o. àwọn anas ló ń kúrò láti Ìlọrin. ìbéèrè yín. ẹjọ́ wọn fẹ́ bèèrè ní olùmọ̀sálásí ọ̀sán rẹ̀ tó ń jà sí ìmáàmù tó wá sọ ìmáàmù tó ń jà sí ọ̀rá dáhùn láti méjì bí ọ̀rẹ́ ìsàfihàn ọmọ kí òun méjèèjì. Eh, àkọ́kọ́ ni pé eh, wọ́n kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ eh, ẹ wá ni wọ́n ń jà sí ìmáàmù hmm. tó bá jẹ́ pé a bá mọ àwọn iṣẹ́ tí ṣíṣe lè máàmù bá kó sínú. Si nítorí dájú ni pé àní du àti ṣe lè máa mú. ṣùgbọ́n nǹkan tí máa ń ṣẹlẹ̀ láwùjọ tiwa gẹ́gẹ́ bí tá a tuntun sọ ọ́ bọ̀ náà. lójú òtún ti tán lẹ̀. nígbà tí màá kọjú mọ́ màá kà mà kún hmm. a kàn sọ gbogbo nǹkan ẹ̀sìn di ọ̀nà oúnjẹ ni. lórí tó bá ti di lè máa mú un ti kà á kún lé iṣẹ́. Mm-hmm. tó ná tó máa pọ̀ ń ṣe kínní kan lè látòlù kọ́tìrì òun ṣe kínní kan mọ̀ lóde àwọn bídí àyè tó náà máa pọ̀ ń ṣe ń bẹ̀ bákan náà gbẹ́ni tó bá ti bímọ ládùúgbò àwọn náà làwọn lọ ọbẹ̀ ètò bá fẹ́ so igi àwọn náà ni bókù bá kú àwọn náà ni <laughs> gbogbo àwọn kẹsẹ́ kà fún sẹ́wọ̀n táwọn máa jẹ tó náà ló fà á ló fi máa jẹ pé kẹ́rẹ̀ẹ́ kí nàìjíríà sì lè máa mú sí ẹ ń tó yẹ ká máa ṣe ni pé mm. àkókò òfin ọlọ́run gbà wípé kéèyàn tọrọ kún fìyàn ṣe lè má mu òfin hmm. ọlọ́run gbà bẹ́ẹ̀ hmm. yàtọ̀ sípò ilé ayé islam ọ̀gbà kẹwàá hmm. ọ̀dà nísìn èmi tí wọ́n fẹ́ pé ẹ fi mí ṣe lè má mu wọ́n gbọ́dọ̀ kájú òṣùwọ̀n tábà wá pé méjì mẹ́ta kò sí tó burú ń bẹ̀ wọ́n ṣèdánwò fún wa ẹni tó bá ṣàṣeyege jù òní ò sì lè má mu kò nídìí pé àmọ́ wá pé à ń bára wa jà ẹni tọ́lọ́mùbá ní kọjá mọ́ lọ́wọ́ àwọn àyókù ó lẹ́yìn rẹ̀ àní tìtorí rẹ̀ mú lọ́tà Hmm. eléyìí ó sì túmọ̀ sí pé kí á lọ máa ṣàgùn síra yín débi kí ó lẹ́ lẹ́ẹ̀mà lọ́gbọ́n lọ́sọ yín di babaláwo kí ó tẹ́ lẹ́ẹ̀mà ṣe náà lọ́sọ yín di páàgùn lọ́wọ́ àdìgbà yín tó bá bí dàpọ̀ bọ́ wájú yóò sì gbé ní. awọ awọ ò sì máa lórí rẹ. <laughs> gbogbo àwọn kan wẹ o túbọ̀ sí kékeré sẹ̀sìn gan-an fẹ́ ṣe irọ́ hmm. lásán náà ni wọ́n kà kún tó ọ̀nà oúnjẹ wọ́n á sọ̀rọ̀ lẹ́yìn náà àbúrò àtò lẹ́yìn kọ́tàlì olóògùn olóògùn apààyàn náà máa ti sọ láti lẹ́yìn rẹ̀ mm. ṣùgbọ́n ibi táyì sí rí náà ni pé gbogbo àwọn tí ń jà afẹ́ sí lè má mú náà ṣàṣà wọn ní ọmọ fati àkì so kọ́ńkín sáti débẹ̀ ṣe mm. é dákun ẹja bẹ̀rù ọlọ́run ọbẹ̀ lẹ́dàá wa ẹ̀sìn wa ẹja máa ṣe bó ti ṣe dáa bó ti ṣe tán torí mm. pé à ń lọ lójú ọ̀nà pàfẹ́ wà lìjẹ́ nà lójú ọ̀nà pa fẹ́ wà lìjẹ́nà yìí a gbọ́dọ̀ gbìyànjú láti máa ṣàmójútó òfin ọlọ́run hmm. ká máa jìnnà sí tọ́lọ́run ọ̀fẹ́ hmm. ká sì níbẹ̀rù ọlọ́run ká lè bá a bá ìyọ́nú ọlọ́run ọba pàdé. Hmm. ẹ wá ní ta ló yẹ kẹ́ ẹ tò lẹ́yìn rẹ̀ náà àwọn méjèèjì ẹ má tò lẹ́yìn ẹnìkan kan náà àwọn méjèèjì ẹ jẹ́ káwọn olùmọ̀ nínú ìlú yín wọ́n bá yín dá sọ̀rọ̀ yìí kí wọ́n wá wo ẹni tó bá kájú òṣùwọ̀n jù nínú àwọn méjèèjì àbẹ́lómi tiẹ̀ tiẹ̀ sáwọn méjèèjì wọ́n fi ṣe lè má mú bẹ́ẹ̀ torí kọ́rọ̀ owó lè bàa jọra wọn gbogbo àwa tá à ń bá jọ ń gbé àdúgbò agbègbè ibi tí mọ́ṣáláṣí yẹn wà ká lè máa sínú lẹ́ni tó kàn wá balẹ̀. Hmm. hello ó ti já zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six hello. hello. Da. Hello. Hello. Hello. Salaamu aleykum. Aleykum salaam wa rahmatulah. Ó kọ yín o. Abdullahi Jamiu ló ń pè láti Dídà. Ìbéèrè yín. Ìbéèrè mi ni pé kí ni pronunciation the real bone ni wọ́n ti máa ń pe orúkọ Jamiu. Ọ̀dà. Ẹlẹ́kejì. Ní wípé àwọn ẹ̀bí wo la ní fún wípé a gbọ́dọ̀ kúnlẹ̀ fún àwọn èèyàn àwọn kí la lè fi ṣẹ̀rí. alhamdulilayi àkọ́kọ́ ni a ní kó ni wọ́n ṣe máa ń pe orúkọ tó ń jẹ́ jámẹ́à hmm. àwọn ọmọ jámẹ́à olùkọ́ tó dà <laughs> dípò kó a máa bọ̀ wá bá ṣe ń pè jámẹ́à lédè lárúbáwá jámẹ́à wọn ló lè túmọ̀ sí jùmọ̀à hmm. so jùmọ̀à sì tún wà hmm. so mọ́jámẹ́à wọ́n tún máa ń túmọ̀ sí mọ́ṣáláṣí jùmọ̀à àbí òye wa tó ó kọ́ pọ̀ àwọn á pé muhammadu jami bó ló ti jẹ́ muhammadu jami sókò ànábì ń jẹ́ jami ìjẹ́bù <laughs> ti ṣe jẹ́ mbẹ́ ó kọ́ pọ̀ ó kọ́ tó da kúnlẹ̀ ó kọ́ tó da ni máa àwọn ọmọ yín ṣẹlẹ̀ ìjẹ́bù ti jẹ́ wọ́n á lẹ́rìí wo la lè rí fún pé ká mọ̀ kúnlẹ̀ ẹ̀rí wo lẹ́yìn rí fún pé ká kúnlẹ̀ ẹ̀rí rẹ̀ náà. ìbéèrè inú. ìdáhùn rẹ̀ náà. <laughs> ẹ̀rí tẹ́yìn bá rí pípé ká kúnlẹ̀ ẹ̀ mú wa. ẹ̀rẹ́ ẹ̀rí bẹ́ẹ̀ ǹjẹ́ bó ṣe. hello. salaamaleykum. waaleykum salaam wa ah. orúkọ mi ni àjà. wọ́n ń try láti sọ fún àwọn èèyàn pé this is the right to so. àwọn ò àmì bò. ẹ̀ ń sọ fún àwọn èèyàn ilé kí ó lọ wà ẹ̀hẹ̀n torí pé àwọn ètò tá gbé kalẹ̀ yìí wọ́n gbé kalẹ̀ fẹ́ni tó bá fẹ́ béèrè tí ò bá yé inú ẹ̀sìn hmm. tó sì fẹ́ tètè lò ó ìwọ hmm. fẹ́ kẹ́kọ̀ọ́ tó fi máa sọ fáwọn èèyàn ilé kí ó lọ wà ṣé hmm. fóònù làá fi kẹ́kọ̀ọ́ ni. tọ èyí lọ lé kí o ní. ọjọ́ bó ti <laughs> yín o. ẹ̀rọ nìkan béèrè béèrè tó ẹ̀ lóhùn. ẹ bá wa dá lóhùn ẹ ló yín o ọ̀dọ̀ yín bẹ̀rùn kò túrú ẹ ló kọ yín o ó kọ yín o ẹ lọ́wọ́ <laughs> ó kọ yín o zero nine zero five one six four five four three eight tí àwọn ìpè náà tí wọ́n bá gbà fúnra wọn ẹni tí ó ń pè láti òkè òkun yìí ojú òpó lọ́dọ̀ yín kò já gerege ó kàn án wúri ẹ gbìyànjú ẹ bóyá kẹlu nọ́mbà mi zero nine zero five one six four five four three eight hello. ẹ káàárọ̀ sọ. ó kọ ibi ẹ ń pè o. sọ ni o! kọ ni wọ́n sọ ni kí sáà sọ ni. ìbéèrè yín. ìbéèrè mi ni pé ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ jáàmù yìí náà mo fẹ́ béèrè sí pé ọmọ yẹn lè fún ní <laughs> ọ̀dà kẹ tó dàn ṣe kẹ jẹ́ ká tó mú ìpínlẹ̀ yìí náà <laughs> ẹ yín o. ọkọ ibi Kọ́sìmì ni láti Gabon. Ìbéèrè yín pápápá. Àkí àwọn dọ̀kí wà kọ́lọ́hún jẹ́ àwọn pẹ́sẹ́ yìí dáadáa. Àmín àmín. Ìbéèrè ìbéèrè wa fún dọ̀tú wa ni pé ọkùnrin tó ní àwùngbà tí wọ́n ń fa hmm. ṣé ẹ̀ṣẹ̀ ló kó sí ni àbí ẹbọ? Báàlà ní Gábí àwọn dọ̀tú wa. Alhamdulilayi, ẹni tó ní irùngbọ̀n ti ń fa hmm. ọ̀sẹ̀lọ̀ hmm. ọ̀sẹ̀lọ̀ ní ẹ̀ṣẹ̀ ńlá torí kan nàbẹ sallallahu alaihi wasallam ó ní ẹ fi irùngbọ̀n yín sílẹ̀ hmm. ẹ má fọwọ́ kan ẹ má fa ẹ má gé hmm. so eléyìí túmọ̀ sí pé gbogbo ẹnikẹ́ni tó bá ti wá mú kó tó fa àbó dínkù ẹlẹ́yìn ti ṣe ó ti ṣe ẹ̀ṣẹ̀ ní ẹ̀ṣẹ̀ ńlá hmm. so kò sì yẹ kéèyàn máa fojú tínrín ẹ̀ṣẹ̀ wọ́n sọ pé àwọn ọ̀sá ti kó nu Islam mùsùlùmí náà sálò ẹ̀wọ̀n tó bá ti sọ́gbìn dàlùkì yá àmọ́ wọn bẹ náà mùsùlùmí jẹ pé ọkọ wọ nánà ṣáájú kó tó di pé ọ wà lìjánà àwọn ẹ̀ṣẹ̀ náà ni ó sì fà mm. nígbà tí ẹ̀ṣẹ̀ bá ti pọ̀ kò sí tàbí ṣùgbọ́n tó bá wù Ọlọ́run láti fi ìyà rẹ̀ jẹyàn kódà kó ṣe pé èèyàn ṣẹbọ sọ́lọ̀ mm. ẹ̀ṣẹ̀ yẹn ti pọ̀ mm. bá fẹ́ fi ìyà jẹyàn yọ̀lọ̀ jìyà náà ni iye ìgbà téèyàn wàá lò nù náà kó tó padà wá sálìjánà Ọlọ́run nìkan ló mọ̀ láti mọ̀ pé iná yìí kì í ṣerú náà tilé ayé ń bì báyìí kò tiẹ̀ wù wá ọlọ́run dákun má ṣe wá lọ́mọ náà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mìíràn. Hmm. wọ́n á ní tí wọ́n ti sọ yẹn bíi jamiu wọ́n ní sí kọ́kọ́ àrọ̀ rẹ̀ ni tí ilẹ̀ bí bàbá rẹ̀ ṣe sọ àmọ́ ọmọ tuntun ní ìtẹ̀bá bí ẹ má sọ nírú àwọn ọkọ̀ bá ẹ má wádìí àwọn olùmọ̀pọ̀ ní ọ̀tún àtòsí yín níbikíbi tẹ̀ máa ń gbé láyé yìí láì hmm. pé wọ́n nímọ̀ nípa hmm. nípa Eh, ó kọ yìí mo fẹ́ sọ ma àwọn lè ṣàlàyé fún yín hmm. so ah ó kọ báyìí lè bá sì sọ ah báyìí lè bá sọ wọn wàá kọ yín máa pè ṣé máa pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ yẹn náà gẹ́gẹ́ bí oníbèrè náà ṣe bèrè oníbò wọn ò sì pé ara àwọn ìṣòro táwọn èèyàn bá pàdé náà ni pé eh, wọ́n lè sọ ọmọ lóko tó dáa gan hmm. ṣùgbọ́n kí wọ́n mọ̀ máa pè hmm. látàrí pé àwọn aráàfi tó wà ní èdè lárúbáwá irú rẹ̀ mí lè má sí ní èdè yorùbá gẹ́gẹ́ bí àáyìn

Aleykum salaam wa rahmatulah. Ọkọ̀ ìjẹ́ sí ń pè. Wàlẹ́kùn salaam. Láti sẹ́yìn ni àfi àfíìsì láti sẹ́yìn. Ìbéèrè yín. Bẹ́ẹ̀ni, a kú ètò sà. Ẹ ṣe o. Ẹ dákun, ǹjẹ́ ó da kí ẹnìkan sì máa pè àlùfáàn nínú mọ́sálásí kí gbogbo ará àdúgbò máa sọ fún yín pé ah, kíní yóò da o, kíní yóò da o, gbogbo àbóhùn ti ṣe tòun lélẹ́yìn o. Hmm. Alhamdulilayi, lábẹ́ òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa á eh, pèpè fún sọláàtì hmm. lọ́nà tó fi jẹ́ pé gbogbo ayé ọ̀gbọ́ pé àsìkò ti tó hmm. ẹni bá lọ́lọ́run bá sìn kọ́ máa bọ̀ hmm. so yàtọ̀ sílẹ̀ yìí bóyá à ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ nínú mọ́ṣáláṣí lọ́nà tó ṣe pé àwọn tó wà níwájú wa à ń ṣàlàyé fún wa àwa ń lo gbòǹgbòǹ lọ́nà tó ń fi máa gbọ́n tá à ń sọ àbáwọn ẹlòmíì tiẹ̀ jẹ́ pé mọ́ṣáláṣí tóbi so òde ni wọ́n wà àbẹ́lòmíì tiẹ̀ wà ní ilé tiẹ̀ ládùúgbò lọ́nà na yẹ pé ní táwọn wí yẹn ti máa ń ta lọ bá létí yóò máa wà wòkọ́ ṣe dáadáa tá a ní kó hmm. so n tó da ní gbogbo eléyìí. àmọ́ kó wá jẹ́ pé àmọ́ kàn gbé nǹkan kan sí rẹ́kọ́ọ̀dù nínú mọ́ṣáláṣí tí gbòǹgbò gbé fi máa wá jẹ́ pé ariwo rẹ̀ ń jẹ́ kí gbogbo ará àdúgbò ọmọ rẹ̀ ti bora hmm. so kìí ṣe nǹkan tí Islam faramọ́. Hmm. pàápàá jùlọ tẹ bá fẹ́ lo alukurani láti mm. fi tàwọn èèyàn jí pé àsìkò sọ láti mà ti tó mm. àyè lẹ́yìn yóò dá sí pé àdádálẹ̀ gan lẹ́ ń ṣe nítorí pé tí islam là kalẹ̀ fún wa láti fi pe àkéèsí àwọn èèyàn pásìkò ti tó láti wá sin náà òun náà ní ká pèpè fún sọláàtì mm. ẹ wo ìgbà míì nísìnyí olùpèpè fún sọláàtì lè ti pèpè nígbà tá alùfájàrí yọ kó a jẹ́ pé láti gbà yẹn dìgbà tá a sì kọ́ mọ̀ ó lè máa play alukur'an kó a jẹ́ pé ariwo yẹn kò jẹ́ kí gbogbo èèyàn ó retí bora ládùúgbò islam ò faramọ́ Hmm. nítorí pé ìní àwọn èèyàn lára nìyẹn ẹ mọ̀ kí tálómi náà nílé ìjọsìn tiwọn táwọn náà bá ń pariwo sí wa létí bẹ́ẹ̀ á máa pariwo pé wọn ò já rétí bora àwọn hmm. nìkan wọn wà lù ní ṣé ìwọ nìkan náà nìwọ náà wà lù ní. Hmm. so ọlọ́run ọba ọ̀fà bò sí. kẹ́ bá ò ṣe fẹ́ kẹ́lómi náà látàrí ẹ̀sìn tiẹ̀ ti ń ṣe kọ́ máa fariwo yọ wá lẹ́nu àwọn náà gbọ́dọ̀ fariwo yọ ẹlòmíì náà lẹ́nu. so ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò fẹ́ kẹ́nìkan máa ní ọmọlàkejì lára. so ó tún rí i pé látàrí alukurani tó ń plé tó ń bọ́ sọ̀rọ̀ tó ká gidi hari tó ń sọ pé bí wọ́n ṣe fẹ́ ṣe tiẹ̀ nù ó tún dẹ́sẹ̀ nítorí pé òfin ọlọ́run ni pé tó ń alukurani ká dákẹ́ hmm. ká hmm. so dákẹ́ tẹ́tì ń bo ní òtí ṣe é ṣe fẹ́ni tí ń sọ̀rọ̀ táwa ló ṣe sábàbí tí ń fi ń sọ̀rọ̀ ńgbà wọn alukurani hmm. so èèyàn di pé èèyàn fara rẹ̀ ó wàlá ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn táwọn èèyàn máa ń ṣe látàrí agídí ìfẹ́nu àti bí ń ṣe ṣe nánu hmm. ẹ̀pẹ́ ẹ̀ṣẹ̀ ni wọ́n máa dá ń bẹ̀ ládàásì lòun rò pọ̀ nfẹ́ gbà. torí rẹ̀ ló ṣe wá látọ̀dọ̀ aṣíwájú wa abdullahi bin mas'ud radiyallahu anhu òní kam min muridin lil khayri lam yudrik hmm. mélòó mélòó lẹni tí máa gbèrò pé rere ni mò ń wá rere ni mò ń wá ṣùgbọ́n tí wọ́n máa alábàápàdé rere wọn ibà rere pàdé ń bẹ. Hmm. Ọlọ́run ṣàánú. àmín jazakumullahu khairan ẹ lọ́wọ́. àwọn àlékún. aleykum salaam wa rahmatulah ó kọ́ ibi ọtí ń pè o. mo kí ìsáàkì ọpọlọ wọn níjọba yẹn. àmín. orúkọ mi ní ajé akúrà abdulwahi ṣẹlẹ wọn náà ti àtàyè láti ṣàjà. ìbéèrè yìí. ẹ dákun ìbéèrè mi ni pé ilé tí wọ́n kọ́ hmm. wọ́n sì kọ́ mọ́sálásí ìṣirò wọn kọ̀ pọ̀ mọ́. awa àkáǹtì gbà náà kù àtẹ̀tẹ̀ dé bí ó fi sí géètì mọ́sálásí tó fi sílé géètì ilé títí títí ọjọ́ kìíní ọkọ̀ wa di súrì bẹ́ẹ̀ náà ẹ dákun ara wa kọ mọ́sálásí géètì ǹjẹ́ pé nítorí burú ni wọ́n sì ní ẹ̀tọ́ wa ni kò sí tàbí ṣùgbọ́n pé ẹni tí ọlọ́run ràn lọ́wọ́ tó kọ́lé tó tún kọ́ mọ́ṣáláṣí síbẹ̀ oore ló ṣe fún aládùúgbò wa hmm. nípa pé tá a bá kú ní mọ́ṣáláṣí àwa náà la máa pariwo pa ní mọ́ṣáláṣí ládùúgbò hmm. ọlọ́run sì ní kóun ó lè ṣe ọlọ́run san lẹ́sàn-án rẹ̀. ṣùgbọ́n yàtọ̀ sí léyìí ó yẹ kó lọ mọ̀ pé mọ́ṣáláṣí yẹn ọkọ̀ fún gbogbo mùsùlùmí tó wà ládùúgbò ni hmm. wọ́n lè ni ìwọ náà kúkú ní sàmì sòwòmà tó ti kọ́ níkọ́ pé gbogbo èèyàn ìwà sí náà níbẹ̀ ó yẹ kẹ́ ẹ ṣílẹ̀kùn rẹ̀ sí agbọn òde táwọn èèyàn máa bá wọlé nírọ̀rùn eléyìí tó ṣe pé kò ní bùkátà sí pé ó dìgbà tẹ́ bá tó ṣílẹ̀kùn káwọn èèyàn tó lè wọlé a bá dárú ẹ wò lásùbà ẹ tún fi fìyà jẹ wá ní sọ̀dátọ̀ bọ́họ̀ hmm. ẹ tún ṣe bẹ́ẹ̀ ní ọ́sírì magrib àti ìṣá hmm. òní káwọn èèyàn fẹsẹ̀ ikú àṣèpàdé àṣàpérò lórí páàní wá mọ́ oníkálukú ọ̀dà sẹ́ńbẹ̀ ni wọ́n máa ń sì dá sẹ́ńbẹ̀ wọ́n máa ní kí ló dé tẹ̀ fi lọ mọ́ṣáláṣí wọ́n ní bàbá tó kọ kalẹ̀ náà ni àwọn mm. agbé ará àdúgbò ẹbẹ̀rù ọlọ́ mọ́ṣáláṣí la rí àríjàmá àjàmá wa wọn ò sílẹ̀ <laughs> wọn ò sílẹ̀ kó mọ́ṣáláṣí ni tó àlè máa bẹ́ gírí mm. láti ṣe pé wọ́n má tún lọ fẹ̀sùn kọlù ẹ̀ pé wọ́n fẹ́ jí nǹkan kó abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ mm. so nítorí délé yìí yóò dáa púpọ̀ kí irú ẹni tó kọ́ mọ́ṣáláṣí nǹkan lẹ̀ kí ládàá rẹ̀ ó lè bàa kún kẹ́kẹ́ kẹ́ ẹ ṣe ọ̀nà táwọn èèyàn máa bá wọ mọ́ṣáláṣí rọrùn hmm. tó ṣe pé àbí kẹ́ ẹ sì wá ẹni tó yẹ pé oorun ò ní máa jàrábà rẹ̀ yóò hmm. lè máa ṣílẹ̀kùn lásìkò táwọn èèyàn fi lè máa wọlé hmm. ẹ dákun ẹ gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ káǹfààní yẹn kó kárí àwọn èèyàn nítorí pé ẹ̀kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ ẹ nítorí pé ńgbà míì wọ́n máa ń pe mọ́ṣáláṣí kan nílẹ̀ haúsá pé alàgànàkà pé tó lówó kan bá kọ́lé kalẹ̀ rẹ́gẹ́dẹ́ láàrọ̀ akọ́ mọ́ṣáláṣí kan kalẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ róbótó báyìí pétọ́ ìwọ ọlọ́run tiẹ̀ ní o ẹ̀ má pé mi mọ kọ́lé <laughs> tọ́pọ̀ tó báyìí nǹkan kankan fún wọn ọlọ́run. o ń bẹ ní láàhìláhà ìlú. so ìjọba akọ́rù rẹ̀ ẹni tí ó rí bẹ́ẹ̀ wò ó múra. yóò múra tó lóun kàn kàn fi dírẹ́sì lé pé ńgbà tá a kọ́lé tán yẹ kí kinní kan tún hàn pé mọ́ṣáláṣí ni lọ́ọ̀kan hmm. ẹ kìtì yín náà jẹ bẹ́ẹ̀ hmm. ẹ mọ́ṣáláṣí tẹ kọ́ kalẹ̀ ẹ kọ́kọ́ dúpẹ́ fọlọ́n àwọn èèyàn fẹ́ sin ẹ̀ hmm. ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí wà wọ́n gan-an ewúrẹ́ ní so àwọn ẹrú wa sin ńlá ni ẹ wá kí ládàá yín kún pé ẹ máa fáwọn Hello? Hello? Hmm. Hello? Ọ̀dà ojú òpó lọ́dọ̀ yín náà ni òun nílẹ̀ òkèèrè lọ́wọ́. Hello kọ́ yín o. Àsàlámù. Aleykum salaam wa rahmatulah. Ó kọ́ yín. Orúkọ mi ni Aṣa láti Ìkẹ́ràdà. Ìbéèrè yín. Ìbéèrè mi ni pé téèyàn bá bí ọmọ, ṣé pẹ́jọ́ téèyàn bí mọ̀ yẹn lọ́mọ yẹn padà? Hmm. Ǹjẹ́ téèyàn máa fọmọ yẹn lórúkọ? àti pé tí èèyàn bá tẹ̀ wá sí mọ̀ yẹn bẹ́ẹ̀ èèyàn kí wọ́n ti lára yẹn kàn fà tó ti lásán ṣé èèyàn sì tún wẹ̀ níwẹ̀ ọ̀ràn yẹn ṣé eh, àtúnṣe wà láti ọ̀sẹ̀ tó láti mọ̀ yẹn lá. ìbéèrè mi lẹ́ẹ̀kejì tí wọ́n bá gbé tí wọ́n bá gbé gbé tó tán wá ń béèrè owó dọ́là lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí ẹ̀ tí wọ́n wà tètè lọ́wọ́ yẹn san fún wọn tó jẹ́ pé mùsùlùmí ló ń tìǹ níbi àmọ̀ ẹ̀ sì dáadáa bóyá àwọn tó wá lọ́lọ́dọ̀ wọn tí wọ́n ètò ìfúkà ni wọ́n sàpàrà pa ẹnìyẹn síbẹ̀ ǹjẹ́ ṣé àwọn sọ láti níyàn tí láti gbà tó tó wà lágbára yẹn ṣé ọlọ́run máa ṣe àforíjì fún kò láwọn sọ láyé. Hmm. alhamdulilayi àbọ̀ ní pé ìbéèrè ẹlẹ́ẹ̀kejì yín à kọ́ máa ṣẹlẹ̀. àmín. Hmm, torí pé láti òfin ọlọ́run islam ò sílẹ̀ kí wọ́n máa béèrè àwọn ìbéèrè tó bá ti léwu báwo hmm. àfi tó bá kó ti ṣẹlẹ̀ tó bá ti ṣẹlẹ̀ ẹ béèrè tó ní í ṣe pẹ̀lú ẹni tẹ́ ẹ mà tírù rẹ ṣẹlẹ̀ sí kẹ́ lè máa bẹ́ẹ̀ sì máa tọrọ àforíjì fún hmm. àmọ́ kò <laughs> tí ì ṣẹlẹ̀ yẹn ń palẹ̀ mọ́ pé irú bá ọlọ́mọdé àrí ọlọ́mọdé àrí islam ọ̀farama tó lẹ́yìn ìjẹba wọn. wọ́n ní tí bí mọ́tò kọjọ́ tán bí náà lọ ọlọ́run ọlẹ́dàá kádàrà pípọ̀ mọ́ padà sọmọ yẹn wá ń gbèsè àbí ọjẹ wa bẹ́ẹ̀ ni wá ń gbèsè hmm. hmm. ẹ sọ lórúkọ ẹ ọmọ so eléyìí ìjẹ́bù sì jẹ́ kìí ṣe pé ọ rọ̀ mọ́ pé àfi bá tó pẹran àkíkọ̀ hmm. a lè sọmọ lórúkọ kó tó di pa pẹran àkíkọ̀ hmm. gẹ́gẹ́ bá nàbì sallallahu alaihi wasallam hmm. sọ fáwọn sàhábà rẹ̀ pé abímọ fún mi lálẹ́ àná májúmọ́ òní mo sì ti sọ lórúkọ báyìí àná májúmọ́ ni mo sì ti sọ lórúkọ báyìí. ma ní lọ wò pé sọ eléyìí ń jẹba àwọn torí àwọn ọmọ tẹ bí tọ́lọ́run akádàrà pé kọ́ padà ẹ sọ ló kọ ìdí tẹ́sí tún fi sọ ló kọ ni pé tó bá jọ́pin ìdàlùkè yá máa oníkálukú wa orúkọ tí àti ti bàbá rẹ̀ wọ́n fi pè é hmm. so ẹ̀yin gbọ́dọ̀ fún ọmọ lórúkọ. ẹlẹ́kejì ṣé wàá pẹ̀ràn àkíkọ̀ ẹ̀ ní pẹ̀ràn àkíkọ̀ fọ́mọ kankan àfẹnitọ́lọ́run bá ní kó dàgbà díjọ́ keje láyé kọ́dà kó ṣe pókú hmm. tó bá kú lẹ́yìn ijọ́ keje ńlẹ́pẹ̀ràn àkíkọ̀ fún hmm. ó kú kíjọ́ keje ó tó pé orúkọ lọ́jẹ́ yín kò jẹ́ yín ní ẹran àkíkà. wọ́n á ọmọ tó kú ní yẹn lọ́jọ́ tá so wọ́n ní wọn àwẹ́ wọn àti sọ̀látùl jánásà sí lára hmm. wọn àwọn fásọ ọgbẹ̀yìn kankan sí lára gan wọn lọ sọ kòtò tó ah, gbogbo orú nǹkan yẹn ọ̀rọ̀ yẹn lọ bákan náà lónìí pé a máa Hmm. nítorí pé láwùjọ wa gbogbo bí tẹ́ wà lára dá ń bẹ́ẹ̀ náà ẹ rẹ nìkan tẹ́ di léèrè tó mọ̀ nípa ìsìn Ọlọ́run hmm. ẹ dákun irú nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ kí la lè ṣe sí i hmm. tó wọn bá máa ń tẹ́ ṣe sí i yóò tọ́ka sẹ́lómi tẹ́ tún di léèrè tí ó ṣàlàyé fún yín òun náà tún mọ̀ títí tọ́lọ́run fi ní kẹ́ ẹ dọ́dọ̀ ẹni tó mọ̀ so ẹ̀ṣẹ̀ ńlá ni ó kù mùsùlùmí ó kú kọjá pààwẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá torí pé ọ̀ràn àyàn ni ká wẹ òkú mùsùlùmí hmm. ẹ̀ṣẹ̀ ńlá ni ká má fi aṣọ ọ̀gbẹ̀yìn sí lára hmm. torí pé ọ̀ràn àyàn ni ká fa aṣọ funfun yẹn sí lára ńgbà tí ìtì sẹni tó kú sójú ogun pé ń jagun láti gbẹ̀sìn ọlọ́run ọba ga. Hmm. bákan náà ẹ̀ṣẹ̀ ńlá ni kókò mùsùlùmí ó kú ká má ṣe sọ̀látùl jánásà sí lára tá a fi sín. so tó bá yẹ pé kò tí ì pẹ́ tẹ́lẹ̀ yìí ṣẹlẹ̀ á gbèrú ọmọ jáde so á wẹ̀ á fàṣọ ọ̀gbẹ̀yìn sí lára á wàá pe àwọn èèyàn á sì solatul janaza sí lára hmm. kó tó di pa lọ sìn hmm. tó bá jẹ́ kó ti pẹ́ lọ́nà táwọn wò pé tá a bá ní ká máa gbé ọmọ yìí jáde tó lè ti jẹrà hmm. àwọn náà ní lè dúró wò so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so á gbé àwọn èèyàn á mú àwọn èèyàn lọ síbi tá a bá sin sí yẹn wọ́n sì solatul janaza sí lára gbára sàárè rẹ̀ tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mi. jazakumullahu khairan hello. aleykum salam ó kọ́ yín yẹ tí ń pè. orúkọ mi àbùdánù àti láti ìsàlẹ̀. ìbéèrè yín. ìbéèrè mi aláwọ̀tọ́. ẹyọ kan náà ni ẹ béèrè. tí ẹran bá sọnù tí ẹ bá rí tí ẹ wà lẹ́nu ẹni tó ẹ ń tọ́jú ẹran fẹ́ràn bímọ ẹni tó wá ní àwọn òwúrò ẹran pé ẹran ni. àbí nítorí àwọn ẹgbẹ́ aṣọ bí kò. <laughs> Eh, òfin ọlọ́run sọ pé òfin ọlọ́run sọ pé ẹni tó ní ìyá lọ́lọ́mọ <laughs> ẹni tó níyà lọlọmọ hmm. so gbogbo tí ń tẹ ẹ rí he tó bá bí ẹni tó nípìlẹ̀ ló ní èrè hmm. torí ẹ ẹ gbé ẹran fún tọmọtọmọ hmm. ẹ̀yin náà wà ní jẹ́ pé ẹ̀yin náà lọ lófo ẹ gbowó sẹpẹ bá tọ́ ẹran kó tó di pọ́lọ̀ nípò náà yọjú. Hmm. jazakumullahu khairan ya sheikh ọgbẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ẹrú ọlọ́run tí wọ́n ṣe gbáàtò ètò ìfọ́lọ́n kọ́ bá fi san lẹ́sùn lórí láyé ń bí àtìlójú àgbọ̀ndẹ̀lẹ̀ kìíyàmá ọgbẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọrọjì aláṣẹ àti olùdásílẹ̀ alimudina center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa ọlọ́kan ọ̀jọ̀ kan láti ìgbà yìí wá ọgbẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmìnà broda ismail àti ah, broda tọ́ àti bẹ́rẹ̀ tí wọ́n dìjọ kọ́ orin wa jazakumullahu khairan ọ̀làdùnní bèlò ló kọ́ mi ọjọ́ mẹ́jọ lápàdé títí ìgbà náà sálámù alaykum wa rahmatulahi wa barakatuhu.